ẹ káàbọ̀ padà nínú àwọn ẹ̀kọ́ ṣáájú a rí àjọṣe tí ó wà láàrin disease àti logarithm àti bá a ṣe lè mọ́ lo àjọṣe yìí láti ṣàtúpalẹ̀ expression ní logarithm gẹ́gẹ́ bí indices náà ni logarithm náà ní àwọn òfin ọlọ́kan ọ̀jọ̀kan nínú ẹ̀kọ́ yìí màá máa ṣàtúpalẹ̀ wọn ẹ bá mi ká lọ. àwọn àlàyé yẹn bá ti yé wa àwa ni àwọn òfin tó dìrọ̀ mọ́ kíni o tó dìrọ̀ mọ́ logarithm náà ìgbà tá a ti mọ̀ ìpàjọsìn tó yanrantí ó wà láàrin logarithm àti indices ajá sí pé òfin yẹn náà mọ jọra wọn so tí ẹ mọ ronú logarithm gẹ́gẹ́ bí reverse process of indices gẹ́gẹ́ bí ìpadàbọ̀ àbíjà indices ẹ dẹ̀ má gbàgbé lánàá pẹ̀lú òfin tá a kọ́ òun náà ni pé tí n bá ní bèèsì kan náà tí power àwọn sọ̀tọ̀ọ̀tọ̀ tí máa fẹ́ multiply wọn papọ̀ gẹ́gẹ́ bí àpẹẹrẹ pé a raised power m times a raised power n mo ní ká mọ̀dọ̀ aláàmú ṣẹ̀pá sọ́làn yóò mọ̀ jẹ́ kí ni o a mú bẹ́ẹ̀sì kan a wá rò kí ni papọ̀ m plus n. àjẹsí pé ìgbà tá a ti mọ̀ pé ìpadàbọ̀ àbíjà ni ní ti logarithm tó wọ́n mọ̀ jẹ́ náà ni pé kí ni o tí n bá multiply ẹ ọ dàbí kí n mọ ṣe kí ni o kí n mọ hádì àlàyé tí mo ṣe lélẹ̀ ẹja ní àwọn nǹkan méjì kan gẹ́gẹ́ bí àpẹẹrẹ tí n bá ní p àbí kí n sọ pé logarithm of p base p equals x ẹ gbé logarithmic equation lélẹ́yà àbí ọ̀yà ẹja ẹja tún ní logarithmic equation kan sí pé báyà tí n bá ní logarithm of eh, q base b equals y. Huh mo fẹ́ ká mòfin yẹn so that ẹ kẹ́ fi lè mọ̀ bí wọ́n ṣe mọ̀ mu ni ó dákẹ́ mọ̀ nǹkan kan láti pìlẹ̀ òun ni oníjó nira so that tó bá fẹ́ dàrú ẹ lọ ṣe fúnra yín ọyẹ ìwé lẹ́yìn nìsín ṣe é pé mo lè kélé yìí ní indisia form pẹ̀lú àlàyé tí mo ṣe mo ní ìgbésẹ̀ mẹ́ta lẹ́ẹ̀mọ́ gbé ìgbésẹ̀ aláwọ̀kọ́ ni gbẹ́yẹ̀ kọ́ pẹ̀lú p is equal b raised to power s ọyẹ délé náà padà síbẹ̀ òun náà mo jẹ́ kí ni q is equal to ìgbésẹ̀ aláwọ̀kọ́ ìgbésẹ̀ kejì ni pé kẹ́kọ̀ọ́ arákùnrin yìí kẹwàá gbélé ìsí ẹ̀rí oh, oh, pé àti ní kíni àti ní kíni àti ní logarithmic equation logarithmic ah, sorry indicial equation àti logarithmic equation. ìṣe wa amúfin yẹn yé fún yín nísìnyí òun náà ni pé kíni o ó yá kápẹ́ bá ní p plus q so ti yé mi báyẹn tàbí ẹ jẹ́ multiply rẹ̀ ń bọ̀ tá a ní p times q p times q Kini p wa ṣẹ̀gbọ́n na ni b raised to power s abi. Kini q wa b raised to power y so ti yé ẹ̀wọ̀n pé lẹ́yìn ọmọ jẹ́ pq pẹ̀lú ń ta ṣàlàyé lánàá tẹ bá délé yìí padà tẹ lo òfin this fún kí ni ọmọ jẹ́ b raised to power s plus y so ti yé b raised to power s plus y E rí i pé a ti ní kí form abi. mo dá a lè dá indicial form a lè dá padà sí logarithmic form ta ni ó délé ìpadà sí logarithmic form sẹ̀ǹpé ká tó kọ́ pé pq sí kọ́ tó s plus y kí ni logarithm gangan logarithm ni pé kí ni o power òun náà ni pé s plus y ni òun náà ni pé lọ́ọ̀gì pq base b òun ni ó mọ̀ fún wa lélẹ̀ sẹ̀ǹpé tá a bá délé ìpadà sí indicial form pẹ̀lú àlàyé tí mo ṣe mo ní gbèsè mẹ́ta láàmọ̀ gbé ilé ọjọ́ pq equals to what b s plus y ajá sí pé eléyìí náà ló di eléyìí báyìí mo bó ti mi bá so log p q base b equals to ọyà oh kí ni wàá ní x mi ẹ pé x mi rè o ẹ o x mi rè o log p base b ajá sí pé ọmọ jẹ log p base b plus kí ni y mi o sẹ́yìn pé y mi náà ni log q base b log q base b kí lófin yìí ń sọ òfin yìí náà sọ pé kí ni tí n bá ní lọ́gírí tí n bá fẹ́ mọ tí bá ní lọ́gírísìmù product yóò mọ dà gẹ́gẹ́ bí kéèmọ ṣe kíni o kéèmọ ro lọ́gírísìmù àwọn nọ́mbà yẹn papọ̀ lọ́kọ̀ọ̀kan òun lélẹ́yìí tẹ́ bá ní log two times five ń base ten gẹ́gẹ́ bí àpẹẹrẹ ajá sí pé pẹ̀lú òfin ẹ̀ bùkátà láti dára yín láàmú yóò mọ jẹ́ log two base ten plus log five base ten ẹ rí i pé ẹ ń rí àjọṣe yẹn náà ẹ gbé ní indices tá a bá multiply kí la máa rò mọ́ power kí la máa ṣe fún power a máa rò wọ́n papọ̀ ajá pé fún logarithm tẹ́ ẹ bá ń ro nǹkan papọ̀ tẹ́ ẹ bá lọ ro logarithm méjèèjì papọ̀ ó dàbí kẹmọ ṣe kí ni o kẹmọ multiply wọn ó yá ẹja ṣe ẹja ṣe ti òfin ẹlẹ́ẹ̀kejì náà ẹ rí i pé níbí báyìí nìsín ẹ jẹ́ ń gbé ilé yìí padà ẹjẹ ń gbélé wa torí mo fẹ́ káàrí ọdà kọkàn dá kákàn kọ òfin kẹ mọ mọ bó ṣe rí bẹ kẹ má mọ bó ṣe jẹ bẹ ń bọ ẹyà ẹ wí léyìí o gbogbo àwọn kíní á padà lo ẹsà gbọ yìí o ọyà kápẹ́ ní bíbá yìí nìsín ẹ hàn pé pq ni ẹja ṣe division náà báyẹn ajá sí pé mo lè ní p divided by q. Huh? kí ni p mi ṣe pé b raised power x ni kí ni q mi b raised power y àbí mo dẹ̀ lè kọ eléyìí ní kí ni o index form bó o láti gbé lọ sí index form ìmọ̀gbà rẹ̀ tá a bá ní bèsì kan náà tá a dẹ̀ ń divide pẹ̀lú òfin àná yóò jẹ́ bs minus y àbí ajá sí pé p over q is equal to b raised power s minus y ọ̀yà ẹja délé náà padà ó ti wà ní logarithmic form bó o láti dá padà sí indicial form tẹ bá fẹ́ dá padà sí indicial form òun náà ò le rárá ìtẹ́kàn ṣe ni ẹ kàn fi lọ́ọ̀gì sílẹ̀ p over q ẹ wá gbé base yẹn wá bí báyìí base b s minus y ìgbésẹ̀ mẹ́ta náà lẹ́gbẹ̀ẹ́ tẹ̀pẹ́ tá a bá fẹ́ dá padà náà náà ni pé yóò jẹ́ p over q is equal to b raised power s minus y nǹkan kan náà tó ti ń bá wọn so yóò máa jẹ log p base q base b is equal to what ọ̀yà kí ni x mi ẹ̀rí pé x mi jẹ́ kí ni o log p base b q y mi jẹ́ kí ni o log q base b kí lòfin yẹn sọ òfin yẹn náà sọ pé kí ni o tí n bá ní logarithm quotient yóò mọ dàbí kéèké mọ ṣe kí ni o ké mọ wá difference àwọn nọ́mbà òun lọ́yọ̀ kọ̀ọ̀kan ẹ̀hún náà ni pé nsìn tí bá ní log ẹ log ten divided by two ẹ̀kẹ́ mọ́ dára mi láàmú yóò mọ jẹ́ kí ni o log ten minus log two ṣe pàjọṣe tó wà láàrin òun àti indices wa ẹ rí i pé ní indices tá a bá ń divide kí là mọ́ ṣe a máa ń subtract tẹ̀tìrì yìí náà so táwa ń divide amount subtract mo bó ti yé wa ẹ dàkún ẹ jẹ́ ká di òfin yẹn mú nínú àwọn òfin tá a tún gbúdọ̀ mọ̀ òun ni pé kí o tí n bá log b base b wọn à ní o tó ti yẹ bá wọn lọ́ọ̀gì tí a bá ní lọ́ọ̀gì kan tí ágúmẹ́ǹtì àti gbèsè rẹ wá papọ̀ ẹ mọ́ dára yín làmú wọn à ní ọmọ jẹ́ pẹ̀lú òfin ajá sí pé lọ́ọ̀gì fifty base fifty kí ni ọmọ jẹ́ o one log ṣẹ́gun base ṣẹ́gun kí ni ó máa jẹ́ one so ti bá log one million base one million kí ni ó máa jẹ́ one yóò máa wá pẹ́ pọ́ lófin ṣe wá ibi tí wọ́n ti mú òfin yẹn wá náà ni pé kí ni látara power one ẹ má gbàgbé ní òfin lánàá kí ni mo pòfin power one fún wa lánàá òfin power one náà ni pé kí ni o ti ń bá ní b raised to power one any number raised to power one kí ni ó máa fún wa yóò máa fún wa ní nọ́mbà yẹn padà ló ti so b raised by one is equal to b indicia equation rèé o àbí ọ̀yà tá a bá fẹ́ délé ìpadà sí logarithmic equation kí ni ó jẹ́ kí ni ó jẹ́ ní logarithmic equation ajásí pé ọmọ jẹ́ one log Abi b base b is equal to one ṣe hàn pé a lè délé náà padà sí kí ni o indicia equation padà yóò jẹ́ b is equal to b raised by one ẹ dákun so ti yé wa so òfin yẹn nìyẹn ẹ dákun ẹ jáde òfin kẹta mú kí lófin aláwọ̀kọ́ tá a bá fẹ́ multiply lọ́ọ̀gì so ti yé báwọn lọ́ọ̀gì product nọ́mbà méjì yóò mọ̀ dà gẹ́gẹ́ bí ìròpọ̀ logarithm àwọn nọ́mbà yẹn lẹ́ọ̀kọ̀ọ̀kan log mn that is log m times n yóò mọ̀ jẹ́ log m plus log n log m divided by n yóò mọ̀ jẹ́ log m minus log n log m base m yóò mọ̀ jẹ́ kí ni yóò mọ̀ jẹ́ one nínú àwọn òfin.